يوم نامي صحيح بخاري كلا إمام وإمام بخاري إمام أمير المؤمنين من حديث في قوانية قنقبة وروديسي الله صلى الله عليه وسلم نقبة معاملات بس اللي في أي واسيو في ده الله سبحانه وتعالى an bẹ àtàwọn tí wọ́n ká àtàwọn tá ń gbọ́ ọlọ́njọ́ ti bu aláǹfà níláyàtà alkiyama síbẹ̀ bí orí rẹ̀ wà látà alkiyama kìtàbù ṣàhádá àti náà láyé ń kàlọ́wọ́ ọ̀rọ̀ nípa àwọn ìjẹ́rìí bóòrè máa sí búra agbóyè náà sí jẹ́rìí àti bóyá kí mùsùlùmí búra lé lórí bẹ́ẹ̀ kí mùsùlùmí jẹ́rìí lé lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tí a fa ń kọ́ wa nìyí bá a ti máa kára ìfọ́ pé Islam gbogbo aspect of life ni Islam cover pé náà ń pè ń ṣẹ̀ríà bí àwọn nǹkan márùn ni ó kó sínú tani ọkà fún mi àwọn nǹkan márùn ti ṣẹ̀rí àkó sínú náà ṣẹ̀rí àwọn ní ṣẹ̀rí àwọn igun bíi márùn ló kó sínú tani ọkà àwọn igun yẹn fún mi náà alẹ́ ìsìnkà bíi alẹ́ aláàkọ́nà àwọn gbàgbọ́ ipa imani àwọn imani ìgbàgbọ́ naam láàkọ́ naam al-i'tiqadat naam al-ibadat ẹ̀dẹ̀ṣin ọlẹ́kìn náà ni àwọn ìbádà jọsí tán jọsí kí àwẹ̀ tán gbá hajj lọ ilé yàn pín ní ìbádàt tàbí àkọ́ yẹn kò fẹ́ fi hàn ọwà nù báyà naam ẹlẹ́kìn jìnnìyàn naam ló jẹ́ ìgbà fún ọbẹ̀ àmọ́ ti fò al'adab òun náà ni akhlaq ìwà kí ẹ lóòótọ́ kí ẹ láyà kí ẹ láyà kí mọ́ bẹ̀rù láti kí mọ́ sojú kí ẹ lóòótọ́ ọmọ ìlà báàlì àwọn adab àwọn sisi ìwà náà al-mu'amalat ìdájọ́ social affairs ìgbéyàwó ìlọlé ọkọ ìsòkú ọmọ ìlà kó máa ìbánidòwò papọ̀ ọmọ ìlà zalik alimuamala àti tàmàtí láàrin àtúnṣe àlàfíẹs láti láàrin ara wa náà àtúrí mẹ́rin náà alhudud alhukubat àwọn ìyà tí yẹn máa jẹ tí yẹn bá kọlùkọ̀kanú àwọn ìntàkàyí ọdún tí ṣe rí àgbékalẹ̀ tí yẹn máa jẹ ọdún àwọn hudud ọlọ́mọta fọ̀rọ̀ yíwọ ọlọ́ọ̀bà ọlọ́run ولا قرآن الكريم ولا لا إله إلا الله ìjábọ̀ à ń kọ́ wa lọ́wọ́ náà ní pààrọ̀ àwọn muamalat ṣe ìjẹ́rìí kápẹ̀yàn sí kankan wá jẹ́rìí sí kíyẹ pọ́n pẹ̀yàn kìtàbù shahadat àlàyé nípa bóòlù àti máa jẹ́rìí sí nǹkan nù ṣẹ̀ríà sọ́yẹ̀ kíyàn jẹ́rìí rọ́ torípẹ́ tí ọ̀rọ̀ kan yìí jẹ́ tó súnmọ́yàn àbí kí èèyàn má jẹ́ ìrọ́ àti gbogbo ilé ní ìṣẹ̀rí àǹkọ́ wa ó di wa àti ìsinmi akílá ilé ìta lọ́wọ́ sí àti ìsinmi akíní باب كيف يستخلف سني نعم بسم الله الرحمن الرحيم باب كيف يستخلف باب في فكين يا قال تعالى يحلفون بالله لكم وما فلو بابولا فني الله نعم ما في بولا وقوله عز وجل ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا وعبه وما برك ولو الله وبا والله أما بنكمي لرو إلا إحسانا وتوفيقا أفي دادا أفي فانسكم قلهم فانسكم دادا وقال النبي صلى الله عليه وسلم òṣìṣẹ́ lọ́sí bá pé rọ́jùrù ni yá halafa billahi káàbìbàn bada al'asir wọlá yá halifu bigẹrìnlá wọ́n gba ẹ̀rọ sí na alibi sísan pé rọ́jùrù yá halifu billahi káàbìbàn bada al'asir bẹ́ẹ̀ ni ẹjúmọ́ ń búra pẹ̀lú ọlọ́ọ̀bá ولا يحلف بغير الله لينا إن يقول ما برا فلو ألومي لن يلوبا كو برا لوريرو قالوا قولوبا السلاني أما تفيا جكو فيا لومي برا لن يلوبا لو كو بيوا يساري ببا ري برا أبي ساري يا ري أبي كو في لبرا أبي كو كو بوني كو أجيني بقولي السلاني بل شركني ولون كله lọ́wọ́ 2678 حدثنا إسماعيل بن عبد الله قال حدثنا مالك قال عن عمه أبي سهيل عن أبي أبيه أنه سمع طلع بن عبيد الله يقول من قلت سيدنا طلع وما عبيد الله سبحانه جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم أراكم إصابة النبي محمد صلى الله عليه وسلم يسأله عن الإسلام وان بيري بيري نقبع إسلام أراكم رب السلام وان بيري بيبون الإسلام والإسلام فقال رسول الله صلى الله عليه وسلم ان شاء الله قليه إيماني خمسة الصلوات في الليل والنهار في اليوم والليل او ما كريم وقت مارو ني السنة تنين عليه او ما كريم وقت مارو يعني الزور اتيرا عصر اصلا مغرب اشاء دا صباح عليه اوركم في ملارة قال علي غيرها قل لي اوان يسي كم تسير يروم تسير يعني بلوري ليه قال لا الا عن التطوع ní kò sí ẹnu ìgbẹ́tọ́jú àwọn èèyàn máa àfi tó bá fẹ́ fi súnà lókun tàbí ní náfílà lókun fàkàrà rasulullah sallallahu alaihi wasallam wọ́n ti yá ní ramadan lẹ́yìn náà ọmọ àgbàwẹ́ ní oṣù táwà yìí oṣù ramadan kára alàlẹ́yà bẹ́rọ̀ ń sí àwọ̀ bí tún sí ọ̀rọ̀ yẹn lébi lórí lẹ́yìn lẹ́yìn kọ́lá lá onírànà ilẹ̀ tọ́wà àfi tó bá ṣe náfílà lókun bá gbàwẹ́ náfílà lókun قال وذكر الله رسول الله سلم زكاة إلا تفكري زكاة بتاع ما تقولوا عملوه تاما فهم تلك قال العلي غيره أنبي القسم كسمني أبيت وعدم سي لين زكاة قال لا إلا لتوع زبا استعراء لكم فأدبر رجل على كل دفعين لبان له وهو يقول إمام سبايكي والله لا أزيد على هذا ولا أنقص wani wallahi mufuran bura la azidu ala haza itar bisa miyu ni shalikure wala ankus ni da ni jikun be qala rasul sallam afla in sadaka anabi ni aflaha tu usudu ufijeri tu ba sudu kawai ni lo so to ta sọ fún yín aflaha in sadaka tu ba bi mu to so yi ufijeri ayi to wa ولو جعلنا جميع آيات القيامة ولا قرآن الكريم ولا لا إله إلا الله قال إمام بخاري رحمه الله إمام بادقوي حديث 2679 حدثنا موسى ابن إسماعيل حدثنا جويرته كان ذكر نافع عن عبد الله رضي الله عنهما ام عبد الله عن النبي صلى الله عليه وسلم قال في دجدج الجنب من كان حالفا فليعلف بالله او ليصمت من كان حالفا انجب بيبورا فليحلف بالله ان كبر فلورك قلوب او ليصمت ابو كداك تو ابو بي ولون لو قالو في بورا يا داكير جيجي انا كما بورا فلون كميل اي أيوة ولون با اسن لا نبي صلى الله عليه وسلم لكن من يعرف بالله من من كان عالفا إذا قال أورع أفي براو فليعرف بالله كي فوق لهم برا أو ليسموت أبي قد أخيري باب من أقام بينا باب اليمين باب أن تجمع رواء ما تبورا تنقل قال وقال النبي صلى الله عليه وسلم بعضكم لعل بعضكم العناء بحجتي من بعد bẹ́ẹ̀ni ẹlòmí ẹni ẹmọ mú jùlọ àwọn lọ ẹmìrọ́sọ jùlọ ayín lọ bí ọ̀rọ̀ Yorùbá ni wọ́n ní ẹjọ́ làkọ́ ẹnìkẹ́ ìkọjá àbírẹ̀ ni ẹlòmí òun lọ́jẹ̀ bí amọ́dúnbárújọ́ rẹ̀ báyìí ẹ ti gbẹ̀fẹ́ ẹ̀mọ́ ẹni tó jà كلا تاوس وإبراهيم وشريك البينة العادلة أحق من اليمين الفاجرة بين وفاء وتاوس في إبراهيم في شريك وني البينة العادلة كي هم يتجود لوا يتجود على يتجود لوا أحق من اليمين أني أدفت من جو إبراهيم كيلو 2680 حدثنا عبد الله بن مسلمة عن مالك عن هشام بن أروى عن أبيه عن زينب عن أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال انظر بما أم سلمة رضي الله عنها إن تجد أجل شهد بايك إنكم تقتصمون إليه ìgbàmí ẹ̀yọ́ wa fa ẹ̀sìn fa sàwádọ̀ mi ilé ọmọ sọba ilé ọmọ sọba ẹ̀ lórí kankan ilé ọmọ kírìmì ilé ọmọ kírìmì tó bọ́rọ̀ sírí ni wà aláàlá bá dọ́kùn aláàlá bí ẹ̀họ́ jẹ́ ti min bad ẹlòmí sí mọ̀rọ̀ gbíkàlẹ̀ jẹ́ nìkejì lọ kẹlòmí gbọ́rọ̀ gbíkàlẹ̀ jẹ́ nìkejì lọ nǹkadàítú láhùn min àkè àfẹ́gì ṣẹ́ àní bí tí mo á fún lẹ́tọ̀ọ́ ọmọ ìyá rẹ̀ فإنما أقطع له القطع قطعة من النار فلا يأخذها كما في إنني منبفوه كما مقبعه كما مقبعه حديث الناس بيواك عن النبي صلى الله عليه وسلم كما انتقع ما أجد باره نحن في داجو سبعمية انتجي بيقامود على النبي صلى الله عليه وسلم tẹba da aláàrin lórí ẹ̀bí ó máa pé iná ni wọ́n gbé fóun yẹn ọlọ́mọdé bá wọn gba iná ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà kó sànù wà látàrí kí á máa kó yára ìmọ̀ àdúpọ̀ lódodo káyọ̀ bá sọ̀rọ̀ lórí kó mi bó ṣe lè tó ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah ọlá subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum assalam ìbéèrè yẹn ẹni tí ó sì kí iṣẹ́ ẹ̀ tó wá bá wọn tán kí tàràwí lọ àwọn tàràwí tán kí ń bẹ̀yẹn mẹ́rin ó máa kí àtẹ̀ róòlù tí wọ́n kí bá náà parí ó hmm. ti dúró ló ti kí yẹn kò sí ń tẹ́ bàdí àbíkọ́ bẹ̀rẹ̀ ó di yẹn wa السلام salam tó lè àbàrùkátù ṣé ìgbàláyè wà pé kéèyàn gbé pẹ̀lú ọkọ kí èkí òun kí èkí gbàwọ̀ ìgbàláyè wà nínú ẹ̀ láti àgbé pẹ̀lú ọkọ kí èkí òun kí èkí gbàwọ̀. tó ọlọ́ọ̀bá kó sànù wa ìgbàláyè wà fóbìnrin kọ́ pẹ̀lú ọkọ tí èkí òun ti ti gbàwẹ̀.

ó di wa ṣùgbọ́n ẹgbẹ́ máa gbé pẹ̀lú kìfèrí sọ bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam na'am. nítorí ilé wọn ní àjílẹ̀ kan ló wọ ilé àwọn ó yẹ ẹyin ó wá pa ẹyin tí àwọn ọmọ rẹ̀ ń dàgbà àwọn níbo àwọn ti lé jáde láì mọ iye gbà kí ó kọ̀ kò jáde yóò tún padà wá nu kọ́ńpáàgì àwọn láńdọ̀dọ̀ àwọn tèmi ló ní òun ò káwọn máa sin adìẹ tó àwọn ti lé lé lé lọ wípé pé irú adìẹ báyẹn táwọn lè ìrìnàjò ẹ̀. aláwọn kọ́ kóbi yé lánàá àwọn kọ́lá àwọn ládìẹ wọ́n gbé lánàá náà àbínú sí wọn kóbi yé lánàá àwọn kọ́lá àwọn ní ẹdìẹ tí wọ́n bá rí pé ọ̀rọ̀ ẹfà di wàhálà kí wọ́n tà kó fowó ẹ̀sì sàárà máa sí ó di wọ́n tà gbàgbà àwọn kan wọ́n ní ẹ̀kó fowó ẹ̀sì sàárà kó má lè bẹ́ẹ̀ tó ní ó di eyín والله تعالى عالم نعم وعليكم السلام كله انا ما بين لا من انا كي شارع دوار كي شارع دوار انه وان كمان يا ما كمان يا باري ما قول اي امام دعم دعم مستجيب لا امام كيميت يا كان lọ́lọ́pẹ́ ìlẹ́yìn ìmáàmù ló ti fi yẹn sábà ó di náà. ìyẹn máa lọ́pẹ́ nǹkan oko yẹn ló fi ṣe tààrà nǹkan ọ̀sìn nǹkan ọ̀sìn àmọ́ owó sagbó owó ni owó lè fi sàárà òun ni ó fún un tọ̀ lówó tó bá wọn tọ̀ ló àfẹ́rẹ́ arú ọjà yẹn àbí ẹ̀fẹ́rẹ́ arú ọjà míì ó lè gbé bùkátà tó gbó ń tọ̀ ẹjọ́ tó wá ti fún lówó yẹn ìzàká yẹn ó ti pò tiẹ̀ òun lọ́ mọ the right thing bẹ́ẹ̀ pé òun fi ṣe ọmọ bùkátà tó kàn ní àlámọ̀rí òun ó di eyín sokò bá mo bá yẹn wọlá òtí àlà bí àgbọ̀fẹ́ tajà rẹ̀ kọ́kọ́ lọ́lẹ̀ ni ó di eyín.